وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀lẹ̀mí náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq ab بلاره محمد الأول حفظه الله ورعاه توجه إمام الدعوة الحق سنترا مسكلمة هبوكتا ما بوك الله الحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه واهتدى بهديه إلى يوم التغابن فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أربع بقف ولون الحمد لله أجرب أقنششوني ولون وبنا تبارك ذو الجلال والجمال كبير ولون من دار ولون وباو تبارك ذو الجلال والجمال أبطن الله أبطن أكبر ọba tó ní bó ṣe wù mí kí n ṣe rè é. wọ́n tún lè mọ́làkù tí wálé ìzọ̀mí límù àlè. ọba tó ní gbogbo ìkápá gbogbo nǹkan pátá gbogbo tí ń kọ̀ntrólù nǹkan láyé ọlọ́run bá lọ́ba tí ń kọ̀ntrólù àwọn náà. tí wálé ìzọ̀mí límù àlè. gbogbo ń téèyàn ní àtẹni tó ní nǹkan kan ohun tọ́lọ́run bá fi ajẹ́ là ń jẹ́ o. ìhín كنا وليس بنا يكون ọlọ́n jẹ́ káwa máa bẹ kì í ṣe bíbẹ tiwa lọ́lọ́run fi ń bẹ. wà fi ọfọ àlè ní kàmàlì olè kàmàlì. torí ẹ kò sí nǹkan kan ilé tó wá dàrú tó bàjẹ́ láyé tó wá àfẹ́ tì ọlọ́run ọlọ́run ọba. bí àkọ́bá ń jẹ́ ọba bí àbájọba nílùú kan tílù yẹn bá jóná àbí pléènì já tíbẹ̀ bá destroy òun náà jọba ìlú yẹn má. bìí kùnà. bí a bá jẹ́ gọ́vnà ní stéètì kan kó máa bẹ́ lọ́n kí stéètì yẹn má dàrú ni tó bá ti dàrú ìjẹ́ gọ́vnà tiẹ̀ náà wò kù ní tùmọ̀ mọ́. kùnà wàlẹ́ ìzà bìnà yẹ kúnnù. torí pé ọlọ́run bá ń jẹ́ ọlọ́run lórí gbogbo aláyé ìjẹ́ ọlọ́run bá rẹ̀ wàmí àfààlì kàmá lórí kàmá. níbi àwọn iṣẹ́ oríṣiríṣi tọ́lọ́wọ́ bá ń ṣe àwọn ara oríṣiríṣi tọ́lọ́wọ́ bá ń dá wọn náà ni tó máa tún fi ń júwèé pé ọlọ́wọ́ bá nìkan lọ́ba tó pé ah, fi lé ẹ̀mí ni wà fi èṣì máa tààrọ́ máa fèlè ẹ̀mí níwá ní ìṣìmàlì. Anú ọlọ́run ọba yìí, ó kálé, ó kálé kákó. Wà ń nù lọ́yìn. Ìkẹ́ ọlọ́run ọba. Nàbírọ̀ tó ń jẹ̀mí àrùn. Kò síbi tí ò dé o. Tààrọ́ máa. Ní tó fà á, Sheikh Abdul Wazir. Ẹ̀yà gómìnà. Torí ẹ̀ rẹ̀ náà ní tó ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run náà fi ń fi bàjẹ́ ṣayọ̀ torí pé gbogbo nǹkan fún un náà ti kọ́lé ó ti mọ́tò gbogbo ẹ̀ fún ní gbogbo ọgbà kò ní ẹni iṣu kankan ọ̀nà tí wá rò pé ẹ̀dẹ̀ ní tóun ṣe yóò dẹ́ ní ee bọ́lọ́n ṣe ara rẹ̀ láyé nìyẹn ọba àjọ kí ayé ni ìké ìyá kárí. jẹ̀mí wà ṣùgbọ́n jẹ́ ń sọ fún ń sọ fún gbogbo ọlá tó ń lò gbogbo gbogbo gbogbo tó ní tó ń jẹ́ lójú tó rò pé tó ń jẹ́ tó rò pójú ọ̀nà níbi tó wà. náà ń ní ní kò lọ́la o.

wàá bẹ̀rẹ̀ sí kílò ló ń jẹ́ náà. wà inú lọ́ọ̀kì nàìjíríà tó ń jẹ̀mí àrùn. sọlá alábì tó tẹ̀mí ìwọ tí wọ́n bá ń ṣẹ̀mí láyé lónìí tí sèmi àti ẹjọ́ ń ṣẹ̀mí alábì tó nígbà yìí tọ́lá àwọn bá ní kó máa kó jíṣẹ́ dìgbà yìí tígbà rẹ̀ ẹ̀ sẹ́ni títí dì sí ìdìgbà táyọ̀ fi ní jáyé mọ́ wọn náà ni Muhammad bin Abdullahi sallallahu alaihi wasallam a ń kíra wa káàbọ̀ lónìí àfilé ìwọlé sínú ìdánilẹ́kọ̀ọ́ wa ní tafsiru wa ní suratul Ahqaf wíta ti kúrò lánàá bẹ̀ náà látún ti ń tẹ̀síwájú lónìí. أولئك قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين الله bá ń ṣàlàyé irú àwọn àwà tó wà lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ọmọ yìí ọmọ wo ni ọmọ tó ń kó jẹ ọ̀rọ̀ sáwọn òbí rẹ̀ tó ń bú wọn sáwọn òbí rẹ̀ ń pèsà kéèsí tí wọ́n ń tọ́ sọ́nà tí wọ́n ń júyọ oríire fún

ọmọ mi ìtẹ̀ tó ṣẹ̀sìn gbọ́yé ẹni ṣẹ̀bí tọ́lá sọ ní pé wàlátẹ̀kú láhùnmá òfin wàlátẹ̀ ní bọ́lá ọbọ̀ sọ pé bọ́lá wọn ni ẹ má kò ṣe tún wọn ni ẹ má ṣe ṣí ọ̀tún ẹ má dẹ̀ kọra mọ́ wọn wọn ni ẹ má nà wọn ni <laughs> inna lillahi wa inna ilayhi raji'un ulaika alladhina haqqa alayhimul qawlu fihi umamun qad khalat min qablihim min al-jinni wal insi ó tún ní oníṣẹ́ aláwọ̀ bá ní ká máa lò pàtí wọn ti kú ṣe máa ti wéèsì inna lillahi wa inna ilayhi raji'un pípẹ́ àfọ́ onítùkú tún ṣẹ́rin tẹ́ sáyà ọmọ ẹ̀dà

tààdàrúwó bá pọ̀ ìjọba ọ̀tí bájá iṣẹ́ ìjọba lẹ́lẹ́jẹ́ fún àǹfààní aráàlú lónìí àwọn náà ń kí àwọn èèyàn láyà wọ́n ti sọ ọmọ dìdakúdà àwọn òbí wọn jẹ́ kankan wọ́n lójú wọn wọ́n ti jẹ́ kẹ́mí àwọn ọmọ ti báwọn mọ́tàwọn náà sọ fáwọn òbí wọn wípé ọlọ́wọ̀ ní ká máa lù yín wọ́n mi ọlọ́wọ̀ ní ká máa ṣe ṣíọ̀ ní ọ mi rẹ̀ ní ṣe ṣíọ̀ ọlọ́dẹ̀ ní ká kọra bọ̀tán mi dábàá mi zèf máa fọ́ etí. Ìkà lẹ́bí na akọ̀ àléhìí mú ní kọ́ olóbi. Ó máa mi ń kọ́dẹ́ kọ́lá sí mi díẹ̀ lọ́wọ́, ìyá rẹ̀ wá sọ̀rọ̀ bákan sọ́kọ. Lọ́wọ́ ni mọ́mì, mọ́mì, mọ́mì, ọbí mi lẹ ń sọ̀rọ̀ síbẹ̀ afíláì ìfọ́sílétí ìyá rẹ̀ afíláì bló láyà bàbá rẹ̀ ha ńgbàtọ́lọ́wọ́ bá ṣe ètò kéré ní haram gbọ́ òsúlù fi kí yìí torí ẹgbẹ́ tẹ́ kan bọ́ sórí rédíò díìsì tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń bọ́ síta tẹ́ ń ṣe wá sí wá sí òìtí ìkàn yìí àwọn náà ṣe ń kéwú lọ́wọ́ ní ṣùgbọ́n yóò kéwú mọ́ ìtẹ́ wọn bá tẹ́ kétẹ́lẹ̀ náà kò yanjú ẹ̀tù ti sá ti pẹ́ ẹ̀tù ké má àwọn Sheikh Albani gbogbo àfà ńlá látẹ̀ ń gbórúkọ wọn yẹn tó fi kú ọmọ kéwú ni wọ́n ṣe ń pẹ̀ra wọn we are still a of knowledge àwa ṣìgbà pé of knowledge ni a sì gbà bẹ́ẹ̀ ṣé wọ́n gbà pé student of knowledge ni ẹ́ hmm. o gbà bẹ́ẹ̀ o o ti ríra rẹ ẹwà ń tútukútu fáwọn ọmọ ẹ̀tútukútu fáwọn alékéwò ẹ̀tútukútu fáwọn jọmọ́ ẹ̀ ń dayé àwọn ọmọ rú ní gboro gbọmọ́tọ́ ti dìdàkúdà wà àti tí wọ́n gbọ́ tó yẹ kí wọ́n yí padà ẹ̀yìn ẹ̀tún dóní wọn rú sí Allah Ọlọ́run ní gbogbo ọmọ tí wọ́n yẹ̀yà kó yà báyìí. Ulaika alladhina haqqa alayhimul qawl. Ọlọ́run bá ní àwọn làwọn tí ẹ àṣẹ ọlọ́run bá ti lẹ̀ mọ́ wọn tó wọ́n á jẹ ìyà ọlọ́run ní irú àwọn báyìí ó lẹ̀ escape á jẹ ìyà ọlọ́run. àti àwọn èèyàn nù wọn àtàwọn àlejò nínú wọn tí wọ́n yàyàkuyà tó gbọ́ràn tó ọlọ́run tẹ́nu àwọn òbí wọn náà tó ká wọn. tí wọ́n ń ṣe tó wọ́n tí wọ́n ń lò gbé sayé rádaràda tó ti di ọmọ tí ò lẹ́ni tó fẹ́ báwí kò lónìí báwí ìyá rẹ̀ òjọ́ lójú bàbá rẹ̀ òjọ́ lójú ará àdúgbò náà ti pàtì ọmọ tí ìyá rẹ̀ tọ́tì ọmọ tí bàbá rẹ̀ tọ́tì wá fẹ́ tọ́mọ ọlọ́mọ tí ò pélégbò ṣe ló máa pa dókítà tó fẹ́ wò ti wá pa tí wọ́n ti ń wù ẹ́ ọlọ́run ní gbogbo orú àwọn bàbá yìí èèyàn ni wọ́n torí àwọn àlùjọ̀nú náà àwọn náà níyà wọn ní bàbá àbá àlùjọ̀nú wọn ní gbogbo wọn ọlọ́wọ́n níbi tó ń parí ti kalẹ̀ fún ọ́nà nínú jahannam. Nàhún kánú kọ̀ọ̀tìrí. Pẹ̀lú mi a ní báwo tí ń tàwọn àlùjọ̀nù ṣe jẹ́, ọlọ́wọ́n bá ní láàmùlà ànà jahannam mílẹ̀ jinnati. Wọ́n náà ọlọ́ọ̀bá ní àwọn ẹni yìí innahum kanu khasirin ọlọ́ọ̀mjọ́ máyẹ kí mi àti ìṣòfò innahum kanu khasirin ọlọ́máyẹ ká àmọ́ wa náà ṣòfò innahum kanu khasirin ọlọ́ọ̀bá ní innahum kanu khasirin ó ní àwọn ilé iná àwọn ẹni tí wọ́n ti tọ́ ti ṣòfò ń ti wọn àwọn kan wáyé wọ́n dẹ̀ ba àǹfààní tí wọ́n rí lórí ilẹ̀ tó yẹ kí wọ́n fi ṣe dáadáa wọ́n dẹ̀ bàjẹ́ wọ́n fi wọ́n bàjẹ́ wọ́n fi ṣègbéraga ṣẹ́rẹ́ àwátá àjò bí àwọn ọmọ wa tí wọ́n bá ti ń dí àwọn ojú orí kan ẹ má jà fi wọ́n lẹ̀ o ṣètọ́ ni máa ń fi sìtì ọmọ láwọn àsìkò yẹn púpọ̀ àsìkò tọ́mọ tí bá ti ń mà ṣọ́ ṣẹ́rí stéèjì yẹn áà stéèjì yẹn àsìkò ẹlẹgẹ́ ni o ìgbéraga máa ń wọ ọmọ lẹ́wù ńgbà náà ìgbéraga máa ń sábà wọ ọmọ lẹ́wù gan kódà àwọn èèyàn ní lójú bí ìyá òṣè ní lójú tí bàbá ò lójú bẹ́ẹ̀ náà lẹ́gbọ́n kò ní jọ́ lójú ara àdúgbò wọn ní jọ́ lójú agagà bóyá bàbá rẹ̀ tẹ̀ tó wá níyàwó jẹyẹ kan lọ ààyè ìtayín nìyẹn máa dì lọ́dọ̀ rẹ̀ tóró máa sí rí rẹ̀ láwọn èjì ọ̀rọ̀ kí ń wọ ọmọ ẹlé sí tó bá ti ń máa ṣú ọ̀yẹ́ tó ti ń yẹn ni torí ẹ̀ gbogbo àtà àjòbí ẹja ọ̀rán tí àsìkò yẹn fáwọn. wọ́n látún sọ ìrìn kọjá kalẹ̀ náà sí wà látàmí ṣe fi lọ́rùn dè máa rọ̀ ha. olóòfà tí lóòfà ọ̀nà fi ń sọ fún ọmọ rẹ̀ tó rọ́ mọ̀ pé àsìkò gànàgànà lásìkò yẹn. wọ́n látún sọ ìrìn kọjá kalẹ̀ náà. ó ní wọ́n máa gún orí sáwọn yẹn wọ́n máa yí pàdé báyìí sáwọn yẹn pé kí ló ń ṣẹlẹ̀. kọjá kalẹ̀ náà. wọ́n látàmí ṣe ha. Àwọn ẹwà ń bẹ sọ̀rọ̀, wá ń yírùn báyìí sí wọn pé kí ni, kí ni gan. Wọ́n là sí fil arìnrìn mara ha. mada ni máa bẹ̀rẹ̀ ní irin táǹkù táǹkù, kí ló ń ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀, àwọn òun wà ń bẹ̀ yẹn. Inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur. Ọlọ́ọ̀bá náà ò fẹ́ràn gbogbo àwọn onígbéraga, àwọn oníkárí ni àwọn ní gírí máa ń ká wọ́n ò fẹ́ràn. wọ́n fi máa ṣe yé ká wá gbogbo dìmìíràn fọ́wùtì. gbogbo ẹ̀ náà làwọn gbọ́dọ̀ bá ọmọ wa sọ òbí. wọ́n kàn sí dé fi máa ṣe yé ká. lùpọ́ọ̀nù sọ fọ́mọ rẹ̀ pé jẹ́ kí ìrìn rẹ̀ máa wà níwọ̀ntúnwọ̀nsìn àwọn èèyàn kọ̀ǹpìlẹ̀ pé ibi tó bá rìn ìgbéraga ẹ̀ ti pọ̀ jù. wọ́n ti dúró wọ́n fèsò tí mi ràn sọ́rọ̀ tí. wọ́n ní gọ̀rùngọ̀rùn ẹ ti pọ̀ jù màmá ẹ̀pọ̀ máa ń jòkó ẹ sọ fún un ta ló wá ọ̀pẹ́s ta ló mọ́yìn ọ̀pẹ́s bàbá ta ló mọ́yìn ọ̀pẹ́s ládùúgbò kí ló ní kí ló jẹ́ kí ló já má sí àlẹ́ rẹ̀ wá pọ̀ tó yìí. ẹ̀yin ìyá mi náà ti bá yá ara rẹ̀ jẹ́ kí ṣe pọ́mọ yẹn náà fẹ́ yọ ẹ̀ ní gbéraga ọmọ o ṣùgbọ́n fúnra ara rẹ̀ ti sọ pé òun gbọ́dọ̀ complain

Inna ankara li aswati la sawtul hamir. Ọyẹ́ dáadájú, inna ankara li aswati la sawtul hamir. Inna ankara li aswati la sawtul hamir. Ó ní ohun tọ́lọ̀ ọba kórìíra jù náà ni ohun kẹ́tẹ́kẹ́tẹ́ máa máa dún dídún rẹ̀ ò dáa rárá alábìnrin kìí dẹ́ máa ń dédé dún àfi tó bá kó bá rí ṣètọ́ من انتهى أبواه من هم الحياة وخلفه ذليلا إن اليتيم هو الذي تلقى له أما تخلت أو أبا مشغولا أيوة فموركا ọlọ́mọ tí ya rẹ̀ àti bàbá rẹ̀ ti lọ rárá o. iná lè tí máa ẹni tá a mọ̀ lọ́mọ òrukàn láyé. wúwà lè ní tẹ́lẹ̀kọ́ làbú ó máa òun náà ya pa wọn ìwàkiwà ló ń hù ọmọ ẹ̀hàn náà máa ní. àwọn àbá wọn máa ṣe gúúlà àbí bàbá rẹ̀ ráyè tiẹ̀. ó máa ń takọ́ láti.

àbíbí ọmọ tí ò níyà tí ò ní bàbá bàbá ẹ wà ní òdẹ̀ jáde báyìí kódà bẹ́yìn ò bá sọ fún ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ọjọ́ tààrà bí rí Abdullahi bin Umar radiyallahu ta'ala anhu anábi pàdé rẹ̀ láàrin gbòrò anábi wà dájú rúgbà sálélé ah, anábi mọ́ sallallahu alaihi wasallam ṣùgbọ́n bí béèrè ti ìsìgírọ́bù ni ti pé á mú wọ́n dà kó lè jọ ọmọ Umaru

ó ṣe ṣùgbàlù ni ọ gbogbo àpáta ń sọ̀rọ̀ ṣùgbàlù fún tó bẹ̀rẹ̀ sí takò tó ń múrò rí aṣọ rẹ̀ kọjá kókósẹ̀ aṣọ ò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ gbogbo tọkùnrin bá fẹ́ wọ̀ ṣó míyọ̀ kókósẹ̀ ni jẹ́ kí kókó ẹsẹ̀ aṣọ

kò kọjá bẹ́ẹ̀ kò kọjá sáàkù rẹ̀ ẹ̀hẹ́n ó tẹ̀lé àdéfì yẹn ni ànábì ń pọ̀ wá yálà níbi wá sọ fún ọ pé torí pẹ́lú òfin tó rúgbó òfẹ́ kó sì lọlẹ̀ sí opportunity ó sì lè lọlẹ̀ sí wà kó sábà kọ kókó sẹ̀ ìyẹn ló wá dé hadith ma asfara al-ka'bayn min al òṣìṣẹ́ ọlọ́run bá ní tó bá ti wá kọjá kókó ẹsẹ̀ nínú tẹ́ wọ̀ sọ́rùn jàlàbíà ló wọ ní alikimba ló wọ ní ìṣòkòtò ló wọ ní gbádá bùbá ní gbogbo yóò tó bá ti lè wọ̀ àbótí ẹ̀rọ náà ni tó pọ́ àwọn ọkùnrin a máa róró láwọn ìlú míì sàkọ́fọ́ tó kọ́ mí gàbáwá ọ̀làjú ìlú kan wá gọ́bò ni báwo bá ro nílẹ̀ Yorùbá ń ro nílẹ̀ yíbò tó bá ti yẹ bọ́ ṣe ń rú lọ́dọ̀ náà ni ó lè rò kírùn. ìnàlẹ̀yẹ̀dí gbogbo tó wá rú sára ẹ̀ náà tó bá ti fi lè kọ kókó ẹsẹ̀ anábìnrin fàfin náà rí lọ́kàdí sí ọ̀rọ̀ ìsọkọ̀ ìnàlẹ̀yẹ̀dí máa huwa lẹ́bí ìdẹ̀lẹ̀ kọ́lá hó ó máa ọ̀tàkọ́ láti àwọn àbámọ̀ ìṣègbò láwọn ọmọ táa lè mọ́ lọ́mọ òrukàn lọ́mọ táwọn òbí rẹ̀ wà láyé tó ń wájà yàkuyà lójú ẹ̀mí wọn ọmọ kan ni ọmọ ìtumọ̀ rẹ̀ pé bàbá yẹn wà bí aláìsí ìyá rẹ̀ wà bí aláìsí ṣùgbọ́n àwọn ọmọ tẹ́yìn ó pẹ̀lú bísínẹ́sì ni àwọn ọmọ tẹ́yìn àwọn òǹgbòrò lónìí náà ìyá kan ló máa bí wọn bàbá kan ló máa bí wọn àwọn ọmọbìnrin oníṣòkòtò yìí àwọn ọmọkùnrin tí wọ́n lu tí àwọn ọmọ ọmọkùnrin ọmọkùnrin tó kó káàkiri ọmọkùnrin tí àwọn ọkùnrin tí wọ́n mú mú tí wọ́n ṣeṣe kú ṣe yìí àwọn ọmọbìnrin tí wọ́n lọ ń jó tọ́lọ ń jó nílé àwọn ẹlọ́dà aláṣẹ́wó tọ́njó ń hòwò tẹ́yìnkọ́dẹ̀ náwó fún wọn àwọn ọmọ tí ilẹ̀ náà máa bímọ ṣe bẹ́lọ̀ kájà ọmọ eré báyìí ó wá ní oníyàn àwọn ọmọ iná ṣe láìfún wọn bẹ́ẹ̀ ọmọ tó ń wà ní ṣúṣàn àwọn ọmọ tí ó wà ní ṣúṣàn ìwọ́dẹ̀ lọ ń wo àwọn ọmọ mi ní òwò náwó fún wọn ó ń ṣépè fún ọmọ tiẹ̀ náà ni torí pé àwọn bàbá náà Yorùbá ní agbépo bí kì í ṣe ní tó gbà tó bá tí ò bá rẹ̀ ní máa encourage ẹ̀ lórí ẹ̀ kò ní ìmú kó hù mí ojú àti òun náà ṣùgbọ́n gbà táwọn ìbọra alẹ̀ ń hòhò ẹ̀yìn ẹ̀ ń gbé wọn ẹ̀lẹ́ ń lọ ń pàdé wọn nílé ojó ẹ̀lẹ́ ń náwó fún wọn ẹ̀lẹ́ ẹ̀kọ́ lè jẹ wọn ẹ̀tún ra fún wọn. wọ̀lẹ́bí tẹ̀lé kọ́ là àwọn ọmọ yín náà kẹ̀rẹ̀ eré kan ló bí wọn o bàbá kan ló bí wọn o. ó máa ń sàkọ́ aláàtí àwọn àbá ọmọ ìṣègùn ọ̀nà pọ̀ fún ẹwà ní àyèwà ẹ̀ẹ́n láti sọ ọmọ ẹ̀yìn náà dẹ̀rí ń tá gbọ́njú bá náà lẹ́nu yìí pé ọmọ táà bá tọ́ òun náà ló máa gbélé tí yàn bá kọ́tà ẹwà ní property ẹ̀ nílé ẹ̀ nítọ̀hún ẹlòmíì tẹ̀ ní ohun á rí pé ẹ̀mí ẹ̀ tó gùn ọmọ tó tọ́jú ẹ̀ náà

àtàwọn àtàwọn tí wọ́n tún jọ wọ́n nínú àwọn àlìjọ̀nú gbogbo wọn ní jahannam ni wọ́n lọ ní ọlọ́njọ́ ní òkú sí ká tó kò ń bita dé yìí fọ́pọ̀lọpọ̀ àwa tá lónìí àwọn àdánwò kan wọ̀ gbòòrò tó yẹ sí pé nínú tá a kíyèsí ni pé ìyá ní olóma máa sọ̀rọ̀ ọmọ rẹ̀ láìdá a máa sọ̀rọ̀ ọkọ rẹ̀ láìdá fáwọn ọmọ ìyá mi wà bẹ́ a bá ọkọ ẹ̀ jẹ́ bàbá ọmọ ẹ̀ ó bá jẹ́ lójú àwọn ọmọ káwọn ẹ balẹ̀ èèdì ẹ̀ kó lè àbájẹ́ ìyá yìí kìí ṣe yẹn rè ẹranko kìíní kan oríṣiríṣi táìtì ló máa oríṣiríṣi ajẹ́tì ló máa fi kọlifá ìyá wọn fún wọn káàmù ẹ balẹ̀ ètì màmá wọn gbogbo ẹ̀yin òbí tẹ́ rí báyìí tẹ́yìn bá ṣígbé ọlọ́wọ́ bá kìí ṣígbà ò èyí lè ẹ má wá pẹ́ǹtì ìyá wọn ní ọ̀dà tí ò dá létí àwọn olójú àwọn ọmọ rẹ̀ láàárín ẹ̀yà àti ẹ̀lélé yẹn ẹ̀bẹ̀ ọlọ́run kó foríjì kọlọ́run kó dẹ̀ di gbogbo tó ṣe fún tí ò dá kó di fún yín padà ń bò mí bákan náà ẹ má pẹ́ǹtì bàbá àwọn ọmọ yín ní ọ̀dà tí ò dá ẹ sọ̀rọ̀ bàbá wọn ní sọkúsọ fún wọn kí nìyẹn lóró tó wà lọ́kàn ọmọ mi lónìí àti tí bàbá rẹ̀ ṣe àti tí ò ṣe nìyá ti sọ fún bàbá ṣe báyìí bàbá ṣe gbá bàbá yín ṣe kodò bàbá pẹ́dà yá mi tún lè bú sí gbé ọmọ iná àtúnwá gùnkì lẹ́mi wọn a máa mọ́mí sọ́rí mọ́mí sọ́rí náà ṣe wọ́n lọ́ndẹ̀ ti compensate ní wa ha ìtókù ni pé ìmí ò ní rẹ̀ mi na ẹ̀nà ṣe ó nídi gbogbo eléyìí ó nídi ẹ̀ màmá yìí ó nídi gbogbo eléyìí bàbá yìí. ìnàlẹ̀ òbú wáta wálé ọmọ màtà máa ní àlọ́. ìwọ tí wọn náà wá jẹ ọmọ tí ìyá rẹ ti sọsọkúsọ fún nípa bàbá ẹ ìwọ tí náà jẹ ọmọ tí bàbá rẹ ti sọsọkúsọ fún nípa ayẹ ìwọ ọmọ bí wọ́n ṣe máa pílé róòlù yẹn tí wà balance láàrin àwọn méjèèjì ṣe dáadáa tí lè fẹ́lẹ̀ ṣe dáadáa tí kìí náà àbákafa nínà ooo jẹ máa sọ fún síwájú wà sáàmù gbàtẹ bẹ̀rẹ̀ lọ́pù náà ní tẹ̀fi dá wa. wà á ti yàn bá ká. tó bá pé ìyá rẹ̀ náà bá ní sọ bẹ́ẹ̀ fún yẹ. wà á ti yàn bá ká. gbìyànjú kó o ṣe dára sáàmù bí ẹ méjèèjì o. fàyín na kú rọ. àbá bẹ̀rẹ̀ látòrí bàbá náà kó o ṣe sóhun kó o ṣe síyá. bá kàmí àhádé sìgárì. tó bá ṣe ń ṣe sí bàbá ni kó o ṣe síyá náà já mú sí bàbá lákọ̀ọ́kọ́. wà á ti yàn bá ká fàyín na kú. àjító anábìsí kó o ṣe síyá lẹ́ẹ̀mẹ́ta kó wá ṣèṣ bọ̀ látòkè ní. Ọfọ yìí ni tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ torí fún bàbá máa ń sábà já ọ̀rọ̀ lójú fọmọ. Láfà fi tó báyìí, wà á tẹ̀ àbáàkà. Wà á fi àbáàkà. Ó ní tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ o. Wàyí nà ó. Torí pé bàbá tó rí yẹn. Bàbáàkà mi ni ọ̀hẹ́dì sìgárì. Bàbá bàbá ti tó ẹ láti kékeré, ó dẹ̀ ń dààmú. Bàbá ò kí ń rí e, e, ìgbọ̀nsẹ̀ lẹ́sẹ̀ ọmọ bákan rẹ ra rẹ ń lẹ̀ fún ìyá rẹ ya rẹ máa ń sọ ya máa ń sábà sọmọ látọ̀ọ́ra wọ́n náà máa wà tó ní ipò òṣùrọ̀ opportunity pé mọ́mí ò kí máa ń complain kí náà wáyé àfihàn rẹ ra rẹ lẹ̀ fún. ọkùnkùn á èsì

kọ̀kọ́ bá ṣẹ́ ìyá náà máa gbọm lójú bí ìgbà tó dùn rọ̀ wọ́n náà wá rántí ìgbà náà kó ṣe dára sáwọn bí ẹ má yẹ ọmọ ọmọ gan fi ìta sọ̀rọ̀ rẹ̀ lọ لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrin àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta